This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. Ṣé ẹ wá rí rìbá òun ni èlé eléyìí tó lé lórí ojú owó tá a jọ yára ẹ ni yálà bọ́ ó lè má jẹ owó nìkan ó lè yóò jẹ. Ìwọ tó jẹ́ súdẹ́ǹtì gàárì ìjẹ́ ti tán ẹ̀ńtọ́jẹ́ ó fẹ́ẹ̀lì ẹ̀ kí lẹ máa ń pè é rúmèètì rẹ ọba yá gàárì kóńgò méjì lọ́wọ́ ẹ̀ ó ní pẹ̀lú àṣọ ẹ̀yìn ramadan ni mo ń lọ lé yá mi ní gàárì kóńgò méjì láìsí kóńgò méjì ẹ̀wà kóńgò kan àwọn olùkọ́ ni tọ́ba ti fẹ́ dá gàárì padà gàárì kóńgò mẹ́ta lọ́dà padà ó sì dá láìsí kóńgò méjì àrò padà ẹ̀wà kóńgò kan àtàkùn lórí jọba tí mo pè tí mo pè àríbà sẹ́wárí àlẹ́dínà yá kùnú náà rìbá gbogbo àwọn tí wọ́n ń jẹ rìbá láyé wọ́n jẹ́ pé rìbá ló ń jẹ wọn láyà kùnú láyà kùnú àbá níláyà kùnú náà ní kùbúrì yìí ní ọmọ ìlú ìyá náà ilá kàmá ẹ̀kú mọ̀sọ̀rọ̀ hálà sọ́rẹ́ èyí fẹ́ẹ̀rẹ́ àwọn tí jẹ ìgbà láyé èèyàn mẹ́rin ni ó ṣòfò látara ìbá èèyàn mẹ́rin ni ó jìyà látara ìbá àti àlẹ́bí náà yá kùlú náà rìbá ákìlù rìbá ẹni tọ́já sí kóhun ní gbówó èlé ta wọ́n wá ń fi interest lé kí lọ́jẹ́ kọ́nà wọn dáàbò ẹ̀ òun lọ́jẹ́ kí rìbá ọ̀rọ̀ rùn. tẹ́mi bá ní pé ẹni mo fẹ́ ṣe business mi ìrówó ṣe business mo wá ní èdè ìyáàyàn lówó rìbá ń pè mí. ṣùgbọ́n àwọn tí ń yáàyàn lówó rìbá yẹn gangan ni wọ́n dayé rú. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ìpìlẹ̀ rìbá gan àwọn ìyẹ̀wù bí àwọn jù bẹ̀rẹ̀ báwọn náà wọ́n ń sọ́ṣọ́ rìbá láyé gbogbo àwọn mm business rọ yín tẹ̀ ń ṣe àtàwọn ọmọ ìyá wọn ẹ ti suná kẹwù àjẹsọ fún yín jò ní pé gbogbo nẹtíwọ́kì business rọ yín tẹ̀ ń ṣe àrámù ni tẹ̀ ń wọ́n tó ti bá àwọn míì jẹ́ wọ́n lélẹ́yìn ìfẹ́ náà ẹ̀yìn kìíní kan ni ẹ̀ kan ti rú àwọn náà gba wàhálà ìdìbò yẹn àwọn gbajà mú ni ẹ̀ wà láyé ẹ̀ suná